Suleimana Bíkàdúrà Tànàbí Mùhàmà Abẹ́bẹ́ ni kọ́lọ́hún ṣe fún yín kó má bàjẹ́ kò ní àdára sí Yeah, did he?

المبعاث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọba ọba tí adúpẹ́ fún Yáhádì lè láàrùn máa yà sáàrùn ìlàlẹ̀ ọ̀dá. Ọ̀nà ni ọba tí máa ń fi ẹni tí ó bá hùn ún ọ̀nà bá ti máa ń fi ẹsẹ̀ ẹni lélà tó bá wọn kókó fẹ́ ẹsẹ̀ ẹni lélà tó jọ ọ̀nà eré fún wa lónìí wákàtà yòdí ló máa yà ṣáàwò ìlàrọ̀dá wákàtà yòdí ló máa yà ṣáàwò ìlàrọ̀dá bọ́lọ̀ ń ṣe tó ọ̀rọ̀ ọkọ àtìyàwó tó ní ahlan Obu wa lórí púpọ̀ ọdẹ dùnmọ́ni nínú àdúpẹ́ ilé ìfọ́lọ́n. Iná líhù dáadáa òfin ikọ̀ tún mímú ìtẹ̀dí. Kọ́lọ́n kó tu ọ̀rọ̀ ẹni ní títò dáadáa báyìí. Iná líhù dáadáa òfin ikọ̀ tún mímú ìtẹ̀dí kẹ́lẹ́sìn máa lọ ṣe kò ń gẹ ẹlẹ́sìn ìrìnlẹ̀ ò dáa ìkẹni látọ̀dọ̀ ọ̀rọ̀ fíkàn tún rẹ̀ fún àníbà ọlọ́run kó wọ́n ṣe fún àwọn ẹ̀ṣà ẹ̀rẹ́ ilé rẹ̀ tìṣíwájú àmìnà àwọn ń bẹ ọlọ́run kó jọ kó túbọ̀ fẹsẹ̀ tiwa náà nílẹ̀ lójú ọ̀nà dáadáa mo kí ìkàlẹ̀ àwọn ọ̀làmá ọgbé kéèké mi láti ẹ̀pọ̀ ọ̀tún ẹ má bínú torí tọ́lọ́run mo kí àwọn ọ̀sádùwa Nuruddin Rufai من عاش صفرا من الأغلاك والهدب mo kí púpọ̀ nínú àwọn olùkọ́ ilé tí wọ́n kọ́ jẹ́ mọ́ríàmù títí ìyàwó tó nínú àwọn náà nílé ẹ̀kọ́ sílẹ̀ kọjẹ́ ọlá. mọ́nà àìṣà sí fúnra wọn. mo fi kéèkéé tí kí gbogbo olùkọ́ wa nílé ẹ̀kọ́ sílẹ̀ kọjẹ́ ọlá ṣe ẹ̀ náà tí gbogbo àwọn tọ́lọ̀ ní kí ẹjà mọ́ríàmù tí ṣìyàwó tó ní ẹ̀ kọjá kẹ́kọ̀ọ́. máa kì máa tún lè máa rí ìlà àti ìbùjá orí rẹ̀. bákan náà mo dá mi padà sọ́dọ̀ ọ̀gá wa lórí ìkàlẹ̀. máa kì í máa tún wa ni wọ́n wa ni wọ́n. máa kì í máa tún lè máa rí. àwọn náà ni àwọn ìmáàmù wa ni gbogbo aṣèrò látòkè délẹ̀. máa kì í الإمام رضوان الله حمزة حفظه الله ورعاه ما تهمة المرء إلا طيب جوهره Òfíntàn kí lára wọn kọjá pé ńgbà táwa ti gbọ́jú mọ̀ wọn láti mọ̀ wọn pọ́n ọ̀n wà lójú ọ̀nà súnà. Má kí mọ̀ tó lè máa rò yí. À ń ọlọ́run kó jọ ibi táwa àti kò sí kọ́lọ́n kó jọ kó wá. Ìlà tẹ̀bùn jẹ́ òun wọn dáadáa kọlọ̀njọ́ kó jẹ́ káwọn náà parí ẹ̀dá. láàmà àwáhù mìnàlẹ̀ àmì wà lè wà lè hásàdì. ohun a nítorí pọ́jọ́ ti lọ ká máa káwọn ti kíkí tọ́ sí. mo kí ìmọ̀mọ̀ wa ustad wa dr zemilu mi ni wọ́n. tààjọ lọ sí jami'a kan náà tààjọ láǹfààní àti ṣèrìn àjò lọ sí kí n fi sọ yunifásitì ní Pichai rìpọ́tíkọ̀ àwọn náà ni ustaz wa Dr. Harun Adenuga láti Ṣàgám mo kí wọn lọ́pọ̀lọpọ̀ Abu Hafs àjọ́lọ́n kójọ ọkọlọ́kún wáṣàbà lọ́rẹ̀ ní wọn. wọ́ta fi láǹfààní àti wà nílé ẹ̀kọ́ nínú tí mo rí lára wọn ni pé tọ́ bá ń kàtírà báyẹ̀ tí sàmọ́ bá dé tórún bá ń fẹ́ kùn àwọn kásẹ̀ sínú omi àwọn burú sí ní kí wà kásẹ̀ sí náà a ọrùn yóò gbọdọ̀ wá. máa kí ìm limari ìlà bí bùjá hàrí hì. limari hì. láti gbà náà láti mọ̀ pé wọ́n limari. wọ́n dúró tán. máa limari. iná àwọn tí

الجمال والحسب الإمام إسماعيل عبد اللطيف حفظه الله ورعاه bí الله ọba kó jọ àmọ́nà ńlá tọ́lọ́run ọba kó tí ń láàyè yìí kọlọmọ́jẹ jẹ̀bí lọ́dọ̀ ọlọ́njọ́ gbìdà rẹ̀ yá mọ̀ àmín torí pé káyọ tẹ̀gàn kú ò ká tún fi tẹ̀gàn kún inú ọlọ́run ọba ní kí wọ́n rílẹ̀ kí wọ́n ráàyè kẹ́sì àwọn ìkànyẹ̀kànyẹ̀kànyẹ̀kàn tí ọlọ́run bá tún ní kí wọ́n dìlú yìí mú láwọn mùsùlùmí ọlọ́lá ọlọ́rọ̀ iná àbí tí ọlọ́run bá tún kó wọn sí nínú ìlú ní ààyè ìjẹ́ kan

Kọlọmbàdẹ́ kí ṣètọ́ ni darí àwọn yá àti titiwa náà. Ẹ̀rù máa ń bà mí púpọ̀ tí bá ń ṣe wà sí lọ́wọ́ tí mo bá ń wo ojú àwọn èèyàn. Gbogbo àwọn tàà ń sọ̀rọ̀ fún ìyá ọlọ́wọ́ lọ́wọ́ wa nípa wọ́n jẹ́ gbọ́dọ̀ gẹ́ àwọn. Ó mọ wá ń fà á tí mo fi máa ń sáré sí opportunity yẹn. Lábẹ́ bó ṣe lè

bàbá ọkọ kọ́nà kó má ṣàbá wa lọ́rẹ̀ míyàn ọ̀nà tó jìn ni wọ́n ti wá àti ìlú òkè lọ́hun àti Kaduna ni wọ́n ti dé orí ìyàwó iná ni wọ́n ṣe wá tí òní náà ni wọ́n ṣe wá ti torí àkẹ́kọ̀ọ́ kọ́nà kó túbọ̀ ma bá fi ṣọ́ rẹ̀ ṣọ́yún ọba tó ṣọ́yún débí láàtàláfíà kó bá ṣọ́yún padà láàtàláfíà ọlájọ kan tọ́lọ́hun ilé ilé ọkọ ìyàwó ilé alùkùránù ni alhamdulillah ilé alùkùránù ni ilé wọn àwọn bàbá tí mo kí ní sin alálùkùránì ni wọ́n lẹ́yìn náà kọ̀yàwó tó ní hafizu ni wọ́n bọ́ ṣe jókòó tó ń wọ kọ̀yàwó yìí alhamdulillah ẹ̀sìn kan ṣe pé yá fà lásán fà lásán kan fà ṣá torí ẹ̀ àbí ọlọ́run kó jọ inú ilé náà ọlọ́májò dàrú ah, bákan náà mo kí ìkàlẹ̀ ọkọ Ah, àwọn ọkọ̀yàwó ti dọ́dọ̀ bàbá kan nínú bàbá tó kíyàwó ní lónìí ibẹ̀ ni wọ́n pẹ́ sí tó fà tí ètò fi pẹ̀rẹ̀ lọ́sàn bí àtùkọ́kọ́ ṣe lé yẹn àwọn náà tí ṣìwá ń gbàlejò lọ́wọ́ nílé bàbá tọ́lọ̀ tún wá ní kí wọ́n tún jẹ́ bàbá fúnyàwó tòní tí wọ́n tọ́ tí wọ́n rí tí wọ́n kópa tó pọ̀ nínú ìgbésí ayé rẹ̀ nípa kò ṣe gbàgbé àwọn bàbá wa yí bàbá dáadáa ni wọ́n ṣíàmà ṣíàmà ni wọ́n gbajúmọ̀ pẹ̀lú rẹ̀ ọ̀rẹ́ ilé tó máa dùnmọ́ mi nínú púpọ̀ ní pé ká bá wọn wá àga kan kọ́ máa bọ̀ wájú lẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ ìyàwó ń bí. jáàlì síbẹ̀ wílé fọ́dílù yìí. àwọn àti bàbá wa tọ́yè. tẹ̀sí dáàdì mi ń kódà ó pẹ́ kọ́pọ̀lọpọ̀ tó mọ̀ pé kìí ṣàwọn gangan ni wọ́n bíyàwó bí tí wọ́n tọ́ dé. ṣáàlì síbẹ̀ wílì fún bílì ìtẹ̀sí dẹ́tí mẹ́ta ọmọ ti ní. ìbá ń ṣáàlù kùránì tọ́lọ̀ wọn bá ní òdì ọ̀hún lè àbá èyí. wọ́n

ti pẹ́ ó ti jìn tó wọ́n ti bẹ̀rẹ̀ sí tọ̀. Ṣadí mi ń kàrọ̀ ọmọ ẹ̀ ti hin. Ọjọ́ tó wá ìmọ̀ tó wá kàmí tó kàmí láyà ní péjọ́ tí mo fojú kan bàbá tó dájà Mọ́ríàm. Wọ́n wá ròyìn bàbá yìí ní ríròyìn dáadáa. Ṣáàlì sì fẹ̀wí ilẹ̀ ah, fọ́dílé. Wọ́n ní èèyàn dáadáa ni wọ́n o. Tẹ́sí dáadé. Wọ́n ṣe dáadáa sí mi o. Kàrọ̀ ọmọ ti hin. Àtàwọn ọmọ mi o. Kàrọ̀ ọmọ tání ibi jẹ̀dí ìsọ̀lẹ̀ kan ìrìn. Kí wọ́n wà ń bí lónìí ká wá fi wọ́n pamọ́ sáà ní èrò kò bójúmu. Wá àti dẹ̀ lọ̀rọ̀ yẹn náà ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀ níwọ̀n bá àsìkò tó bá kú fún wa àbí ọlọ́run kó jọ àlékún ẹ̀mí gbígbà tẹ́lá fi ara kọlọmọ́sẹ̀bá ṣe fún yàn. àmìnà gbogbo àwọn tí náà ti ń lójú ẹ̀mí ọlọ́mọ́jọ́ padà yẹ̀yà kó yà. àmìnà ẹbá mi wá àgáwá fún wọn ní ẹgbẹ́ ọkọ kí bá bá pẹ́ láyé ìbọn tó jẹ́ wọn mọ́ kí bàbá pẹ́ láyé kọ́ tún jẹ wọn mọ́ ẹ̀mí gígùn ní ìsànyà kí bàbá pẹ́ láyé kọ́ tún jẹ wọn ẹ̀mí gígùn ní ìsànyà kí bàbá pẹ́ láyé kọ́ tún jẹ wọn mọ́ ẹ̀mí gígùn ní ìsànyà kí bàbá pẹ́ láyé kọ́ tún jẹ wọn mọ́ tààbùdù zàújá ti fi ìfìlàní ó yẹ ká gbìyànjú bá òjò wá ṣe dà lónìí mo kí ẹ̀yin ọlọ́lá tẹ̀wà lórí ìkàlẹ̀ má bínú torí tọ́lọ́run báwùjọ wá ṣe dà lónìí àwa mùsùlùmí a ń bùkátà ká change àwọn kankan nínú orientation wa ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan la máa ń sábà rí tó ti tàti fi ń wà wò kọ́ ṣe ohun tí ò dáa ó dẹ̀ tó gẹ́ ó yẹ ká padà sípìlẹ̀ wa al'asùlù fi zàwájì àtàbùsẹ̀ ìpìlẹ̀ nínú pé yà ń fẹ́rẹ̀ ni nínú ẹ̀sìn bọ́lọ́ ń ṣe lélẹ̀ ìdí kó máa mú lẹ́yọ̀kan lọ́lọ́run ti mú mọ́sìnà فانكحوا ما طاب لكم من النساء Gbàtọ́lọ̀ ní kẹfẹ́ ẹni tó wù yí tó tẹ́yìn lọ́rùn nínú àwọn obìnrin. Mọ́síná ààrùn. Ìtọ́lọ̀ ti mọ́ ní pé ẹfẹ́ méjì. Wà fún láàfà. Ẹ fẹ́ mẹ́ta. Wà rùbá. Ẹ fẹ́ mẹ́rin wípé ẹ̀ nílè ṣe déédé. aláàtàdínló. ẹ̀ nílè ṣojúṣe bó ṣe tó àti bó ṣe yẹ. ẹ̀yin ni kíkùn tó mú aláàtàdínló. ẹ̀ nílè ṣojúṣe níbi níná. aláàtàdínló. ẹ̀ nílè ṣojúṣe níbi sísúnmọ́ wọn lóorun lọ́kọláya. ẹ̀yin ni tó mú aláàtàdínló. ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم ولو حرصتم الله أن يهلي شديد لا ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم ìtumọ̀ rẹ̀ ní pé níbi ìnífẹ̀ẹ́ wọn ẹ̀ lè fẹ́ràn wọn dọ́gba wọ́n láàá tẹ́lẹ̀ ìlú ọmọ tó ní kálukú bá gbé wá ló máa dìtámì ìfẹ́ tẹ́ máa fi dá padà fún lẹ́bù ìwà rẹ̀ àti ṣe sí rẹ̀ ló máa bíòdì ìfẹ́ àbí ìkórìíra lẹ́mìí ìyẹn ní tọ́lọ̀ bá ń sọ ọ́nbẹ̀. wọ́n ní kí fútó mọ̀ látàdí lórí ìfọwọ́ ìdátání àwòmá àmàlákà tí a ì máa nù kan. torí ẹ̀tọ́ bá ti di pé wọ́n di méjì mẹ́ta mẹ́rin kíkó wá tẹsẹ̀ mọ́rin nínú wọn. sàlẹ̀ káàdì náà aláàdá olú. ọ̀rọ̀ wípé ọ̀ àti pẹ́pẹ́ fúru wọn ti pọ̀ jù kí ni wọ́n ń wo ńgbà tí ìyáálé rẹ̀ mú pẹ́pẹ́ ó tún rọjú lọ tún mú fúru mẹ́ lára. Ìwà tó wọ́n ti mú pẹ́pẹ́ wọ́n ti nàgà mú fúrú. Wọ́n láwọn tẹ́sẹ̀ tí ń tẹ́ẹ̀dì lóògbé iná nìsá. Ọlọ́run ni ẹ̀ lè ṣe dọ́gba láàrin wọn. Wọ́n láwọn àrọ́ tán. Ẹni tó ló tó bá ṣe àti tẹ wọlé láti fi tẹ tí ń bọ̀ tó wọ́ṣì wọ́n láhùn àrán sí tó ń ẹni tẹ wọ́lé tó ń sáré palẹ̀ mọ́ tó ń kálùbọ́sà kúrò wọlé tó sáré ń tẹpẹ̀ fún ìsìnkú àrán sí tó ń àti tẹ wọlé tó kálùbọ́sà ayù sórí tébù dílàjíwà lórí bẹ́ẹ̀dì ẹ̀ lè fẹ́ràn wọn dọ́gba wọ́n láhùn tẹ́sẹ̀ تعدلوا بين النساء ولو حرصتم ọlọ́run kọ́dà gan ṣojú kòkòrò pé mo fẹ́ balance ẹ̀ lọ́kàn mi ni ẹ̀ ń tẹ̀sára yìí ẹ̀ ń tara ẹ̀ ń fúnra iná nẹ́sẹ̀sì ẹ̀ dìbò. wọ́n là tẹ̀mí lú. ṣùgbọ́n tó wà ọlọ́run ẹ̀ máa wà á fi ìtàn pátápátá. Ọlá àtẹ̀mí ló. Ẹ má fi tán yányányá. Kó lẹ́lì méèlì. Ní fífi ti pé mi bùkátà sí wọ kò sí tó fẹ́ di bí aṣọ téèyàn kàn fi kọ́ sídìí kan nù lé pé ń jọ bá ní o. Nílẹ̀ Yorùbá lónìí, ohun tá a gbọ́njú lọ́dà bàbá wa ní tipẹ́tipẹ́, òun ni pé wọ́n máa fẹ́ ju ìyàwó kan lọ. gbogbo àwọn ọlọ́ba ọlọ́ba máa fi ṣọlá àwọn baálẹ̀ baálẹ̀ náà máa fi ṣọlá kọ́dà tó wáyé kan lòun ní ohun pàápọ̀ ojú a máa àwọn báálẹ̀ àbọ́bẹ̀ ẹgbẹ́ rẹ̀ tó kù bẹ́ẹ̀ náà àwọn bó ṣe rí náà rí ní asìrì jahili akí gbogbo èèyàn pàtàkì wá tẹ́yìn wọlé àmójú pàyẹrẹ wà sí ló ń lọ bó ṣe ń rí rí láti tipẹ́tipẹ́ lọ́dọ̀ wọn ìsìláàmù náà dé ó bá àwọn lárúbáwá ní Makka ìsìláàmù ti wá ń lẹ̀kí lárúbáwá tó máa ìsìn ẹgbọ́miyé ṣìfàǹgbà tó fẹ́ wọ erékùsù lárúbáwá ń tọ́lọ̀ àwọn bá ní kànáà bí túnṣe lára àwọn lárúbáǹgbà náà ni pé wọ́n fẹ́ yàwó tó pọ̀ ó wá ń kọjá ẹnu àlà kò fẹ́ sẹ́nìkan nínú wọn tó ní mẹ́rin lọ́dọ̀ ogun mẹ́rin sókè ní márùn mẹ́fà méje rẹ́pẹ́tẹ́ bẹ́ẹ̀ ọlọ́run fi mọ́ lórí mẹ́rin àwọn ọ̀tá dé fi mọ́ lórí kan nínú ètò pẹ́lú omi wọ́n wọ́n lọ sí wọ́n wípé gbọ́dọ̀ o ọwá sí ilẹ̀kùn ṣìná kalẹ̀ fáwọn ọkùnrin ọwá tilẹ̀kùn ìfẹ́jù kan lọ gbogbogbà tí a bá ti wá kọ̀yìn sí tọ́lọ́run tó ti dájú kọ́ ti ṣù kò ní látúbọ̀tán rí gbogbo tó wá bàjẹ́ láwùjọ lónìí táwọn ọmọ yàyà kuyà sí gbòòrò àìṣewà àti ẹfẹ́jù kan lọ ó pẹ̀lú ọmọ obìnrin tí wọ́n kún gbòòrò lónìí tọ́dọ̀ ọmọ aláṣẹ́wó tọ́dọ̀ ọmọ olóṣó láti dàkúdà yìí nínú èrò orí wọn ni wípé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ti fẹ́ láyá tán na ìṣẹ́gbẹ̀ wọn máa lọ ṣe nọmba 2 god forbid ẹ sọ fún wọn pé ò lè ṣe nọba 4 pàápàá nọba 2 tún wà ń tò sí ibi tó gbọ́dọ̀ ṣe ní nọmba 5 ẹ̀yin sisters wa tẹ́ wà ń bí lónìí ẹ ìròrí tí ò dáa ni ẹ̀yin òbí wa tẹ́ wà ń bí lónìí ẹjá túrò rí wa ṣe lórí àwọn ọmọ wa mọ́nà ọmọ mílẹ̀ education láyé fàbàdà kò wá nílé orórogún mú takẹ́ ẹ̀dánù kí ló ń jẹ bẹ́ẹ̀ tazawwaji ìtíkẹ́ máa bẹ́ọ̀lọ́ fún

àwa kó èèyàn ọgọ́rùn kan síta. láàbí wáhídà tí wàlákin. àkéyàn 100 síta ṣe kùnú lè. àwa ní ẹ̀yìn tí a kó síta tí ẹjọ́ 100 lọ́kùnrin ìtẹ́ ẹjẹ́ bá lè lè yìí ẹ máa fi ọba tẹ́ni ibẹ̀ lọ́wọ́ rẹ̀ búra pé kan tó tó fẹ́ sílẹ̀ yìí wà tí ẹnìkan náà ni láti bà tó ti fẹ́. tàzánwájí láàbí wáhídà tí wàlákin. ó tún tèlé fàtíbò mi àfọ̀dọ́ rẹ̀. tàzánwájí Náà? Láàbí wa àhídàtí wà láàkín. Ẹ̀rí pàwọn ya máa rìsífù kọlù jáde ni. Allah. Torí pé ó kéré lẹ́ni tó lè ọba rẹ̀ búra, ìtàwọn èèyàn wá ń ṣe yìí kò sírun wọ́n jò kó ń bí ìlú ìnìbá ní kí ipa òyàn síta ò. Tazawwaji láàbí wà ni. Láàbí Allah iṣẹ́ rí sáà ń sọ yìí gbogbo àwa tí kìíní ti tó ti ṣẹlẹ̀ sí àwọn kan wà lọ́dọ̀ tí wọn kìí ṣe pa fi ń yọ̀ wọn ti bọ́. Allah ó ti lè. ni kọ́rìdà kan tí mo máa ń lò tí mo máa ń sọ ni kìí máa ń yá jù. Eh. Ìyàwó kejì máa ń pẹ́ jù ó máa ń late. Tàzáwádìí. Èèyàn kì í máa ń lè ṣe mọ́ tó wá sásìkò ìgbà kan. Tàzáwádìí láàá. Téèyàn bá gbìyànjú àti ṣe ó fẹ́ fún ara rẹ̀ fọ́ ara rẹ̀ dálé ara rẹ̀ rúdẹ̀ ni. Tó bá ti dá wọn sí kan. Èpè kọ́ tó bá ti dé lẹ́bù kan, èèyàn kì í máa ń lè rí ṣe má. Ó ń bè ó ń bùkátà sára yìí. Tàzáwádìí láàbì wá ìdájí wà láàkín. Àfi tó bá pé request yẹn wá látọ̀dọ̀ àwọn tí mo fẹ́ kálẹ̀ yìí bàbá táwọn ọmọ rẹ̀ ti jáde yunifásitì wọ́n ti di géńdé ọmọkùnrin géńdé ọmọbìnrin òun náà ti dàgbà ó ti lé ní 50 àbí 60 ó yẹ̀ṣẹ̀ wá ronú pé mínú ọdẹ̀ fẹ́ ṣe ìyàwó kejì ẹfẹ́ bí ìgbọ́ ilẹ̀ ó fẹ́ fokùnfà tó máa tẹ̀sí ṣokùnfà ikú àbá rẹ̀ fún rẹ̀ Allah mi ò discourage ẹni tẹ́ bá fẹ́ ṣe bẹ́ẹ̀ o èmi kàn ń sọ reality ni o. tazawwaji la bi wahidati walakin. torí pé gbà tó yẹ kó ti ṣe yẹn o ti bọ́. la bi wahidati walakin. irú àsìkò tí yẹn máa ń ṣèrè tó máa ń yẹ ni. la bi wahidati walakin. àwọn ọmọ yẹn á sì kéré. la àwọn ọmọ tí yẹn bá ti bí wájú wọn kéré. la bi wahidati walakin. èyí tí yẹn bá fẹ́ tẹ̀lé mò ń gbìyànjú àti ẹdùkétẹ̀ oníyàwó kan tẹ̀ ẹ̀ṣìjọ́ dọ́ ni o ẹ má bínú. tazawwaji.

bá ń jẹ́ ń sọ fún àwọn nílé epo èmi ò nílé epo ẹni rìfáínárì bẹ́ẹ̀ náà ni mi ní rìfáínárì ayádẹ́kùn lọ́gùn ṣùgbọ́n alhamdulillah banos tẹ́sẹ̀ wájí láàbí tí àbúmọ́dá mú sí ìtàwọn kó sí ìgbò o ṣe o wọn wọ́n fẹ́ kọlù ṣe eré ádàmọ́dàmọ́ náà wọ́n fi wọ́n ṣakọ bí ọmọ Dangote ó ní mi ní 12 àṣíó ní àbúrà wọ́n ní ah, mú ọmọ yẹn ààrẹ̀kùn ah, ah bá ń kọ̀nfíìsì ẹ ah, wá ní màmá ọlọ́rù

ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá fẹ́ ṣe kí ní ìlàpẹ́ sí. Tazawwadi láàbí wahidatin walakin. Tazawwadi láàbí wahidatin walakin. Àríbáàtìn. Fàdákà mi náà lè fàláhì. Àríbáàtìn fàdákà mi náà lè fàláhì. Kó gbìyànjú kó mm-hmm. kódà mẹ́díkálì àwọn doctors náà wà ní àwọn medical doctors wà ní doctor oníkéwìlà wa ẹnìkan àwọn medical doctors tí wà ń bí dáadáa àwọn tó níwèé wọ́n ṣe ká kíní kan right of kan ní kò pẹ́ yìí tí wọ́n fi ń ṣàlàyé nípa àwọn tó máa ń sábà ní ṣe prostate gọ́lẹ̀ ń pè àrùn ìsètò ẹ̀hẹ́ jẹ́ sọ yorùbá rẹ̀ ìjẹ́dẹ́gún ọwọ́ ní sẹ́bà lọ́wọ́ rẹ́kọ̀dù ẹ̀lẹ̀ sáàbà sálábà pàdé rẹ̀ lọ́dọ̀ oníyàwó méjì mẹ́ta mẹ́rin alhamdulillah mo bọ́ tàzánwájí ìnàmálẹ̀ ọ̀zàbù máa tàzá wájì. Ọ̀gá mi ẹ̀yìn láti jẹ́ta. Iná máa ní ọ̀zà bù mọ́ta, àfàlà tẹkùn máa yí táwọn kan bí láàlì màmá ti. Sábúrò mi bá wà ní ìlú ọkọ̀ bá ti. Fàlà tẹkùn àbúrò mi tó bá wà níbi kó máa bínú mọ́ ń dágbọ́n wó kalẹ̀ láti ẹ̀kan ẹni ọmọ orí ẹ̀fọ́ tàbúrò mi ń ṣe fún mọ́ màbájí àládìjọ́ yìí tí ìyé ni. tàzá wọ́n jí ìnàmàlì ìnàmàlì ìzáàbù mọ́ta bóyẹ gúrò dẹ̀ dàbí búrè ìnàmàlì ìzáàbù mọ́ta kòdá kéèyàn fi mọ́lẹ́yẹ̀ kan fàlàtẹ̀kù máyì ìtàun kan bí lálí màmá tí tọ́bá fẹ́ yan ọjọ́ ọ̀rọ̀ oníyàwó méjì báwọn ni oníyàwó kan ṣe fẹ́ rí yan ojú tó fẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ fàlàtẹ̀kù máyì ìtàun kan bí lálí màmá tí ẹ̀sìnẹ̀sì ah, ah, yẹn pọ̀ bí wọ́n bá fẹ́ kọ̀wé ń pa rẹ̀ ẹ̀kọ́dà eh, torí ẹ̀ ń gbà tí mo fẹ́ kọ thesis mi ní phd level àdìkan lára ohun tí mo mú tí mo fi kọ́ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ lé ni alhadona child custody torí pé mo mọ̀ pé lára ohun tó tún jẹ́ ṣòro nílẹ̀ Yorùbá ń bí wọn lóòótọ́ à ń fẹ́yàwó ṣùgbọ́n pọ̀lọpọ̀ òótọ́ wọn bá a ṣe sábálà kí ní ẹ má jẹ́ àṣẹ ṣìnà ọlọ́run ọba bínú sí ṣìnà ó lòdì sí o ègún ọlọ́run ọba ń bẹ lórí oníṣìnà o ìyá ńlá ń bẹ lórí oníṣìnà

tí tó wà ń lé tí wọ́n bá fi lè bínú kí wọ́n dágbọ́n ṣe bákan ọ̀ yìí ni tó tọ́bá wá ń bínú tí wọ́n ṣe bákan ní tó náà mi ni wọ́n ṣe bẹ́ẹ̀ o tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n rí ad ọ̀ọ́ ẹ̀yin ẹ máa ṣe sùúrù wọ́n ni tó kú bá rí nínú sáré ikú ló mójú rẹ̀ tó ẹ̀yin ẹ máa wá tẹ́tì tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin náà máa pàgọ̀ sùúrù torí pé ilẹ̀ ilẹ̀ fẹ́ ṣẹ́rí tó wá dífíkọ́tì jù ẹtún gbọ́dì jù ìsọwọ́ tó ṣòro ó ṣe jù nínú ìyàwó tó máa ń jù tó máa ń le jù tó máa ń yí jù tí wọ́n bá ń fà á tó máa ń fẹ́ fani padà ìyàwó kejì ní nọba 2 òdè láàfúwà wà mọ̀ òbínú rúfì torí <laughs> ẹ̀yẹn wá sọ pé ọlọ́run torí ìtì ẹni mo ṣe ṣe mi ní kápá tó bẹ́ẹ̀

mo fẹ́ sáré sọ̀rọ̀ ṣókí fẹ́yìn kí fi máìkì ilẹ̀ kí lẹ̀ sọ fún ìyàwó náà ẹ̀ẹ̀kọ́ ájàmọ́dé àmọ́mọ́ kékeré ni ṣùgbọ́n àwọn tí ò tó lọ́jọ́ orí kan wà tí wọ́n ti ṣẹ́yìn bí mẹ́rin sẹ́yìn bó ṣe wá jọmọ kékeré yìí kò ní jẹ́yàwó nìkan a ó ti ẹ̀tún wá dé sí nọmbà 2 ẹmú bí ọmọ ẹ má fi lọ́rùn lẹ́ o ẹ má kẹ́ lójú ẹ má kẹ́ nímú ẹ má tún wá kẹ́ lákẹ́rà o ẹtún máa bá wa tọ́ ẹ̀dẹ̀ má jẹ́ ó pẹ́kẹ́ tó ṣe lè lábala bẹ́ẹ̀ ṣe mi ọ̀sán sókè. li ahlihi kó náà lè fi lè tí ìyá lè rẹ̀ bí ọmọ bó ṣe ń rí kọmọ bó ṣe ń rí. khairukum khairukum li ahlihi. ẹ̀sẹ̀ ìgbà mélòó la fẹ́ lè pè lára wa láyé gan-an àlìjọ́nà ni permanent site wà pẹ̀lú ògùn ọlọ́run. khairukum Ìkílà mm. wa ń gbé tàà ń gbé. Wọ́n yóò kúrò mọ̀lẹ̀ àhẹ́lìhí. Ẹ bá mi ṣe pẹ̀lẹ́, ọ̀rọ̀ pé ẹ máa gbọ́ bùkátà lórí wọn, àdánwò tẹ́ ẹ̀bí ní irigbọ́ ọlọ́májì ó kàn yín. Wọ́n yóò kúrò mọ̀lẹ̀ ń ṣe Alhamdulillah àwọn àmì ọlọ́run tẹ́ máa fi ṣe ọlọ́run má jẹ́ ó padà ọlọ́run má jẹ́ kílẹ̀ kó rẹ̀ tí ó. ìnáwọ́ra bá mi ṣe wọ́n pẹ̀lẹ́

lásìkò yìí torí pé wàláhí ìmáni ni ọ wọ́n tààfù wàtẹ̀sùfàṣù wàtẹ̀gìfìrò fàìnà lọ́hàbà fúrúrà ṣe fìyàwó lọ́rùn ilẹ̀ mọ́rí àmù tí ò tí ma bojú

èyàn máa délé ọkọ èyàn máa ríra rẹ̀ ní ìrígbé mi náà ti dé pík má lọ ta kàngbà pẹ̀lú ìtò bá ń lé o ṣòkòrí jìnà sọ́rẹ́ o ẹni abálábà ní bàbá o alifọ́dúnlì mẹ́takọ́dẹ̀ mi ni wọ́n máa kanra mẹ́ o mo kàn ń sọ tó lè já sí pé tó bá padà rí léyìn Kuma má bẹ̀ẹ́ lákọ̀ kó bẹ̀ẹ́ lábú gẹ́gẹ́ bí obìnrin tẹ́ríba kò rẹ̀rà rẹ̀ ń lẹ̀ máa ríra rẹ̀ ní rí pé ìyàwó ní ìyàwó lè mínú àjọ ní kó ara ìdí nínú lè tàwà dúrin máa ń wọ́n ni wàá jíwe bá ọmọ lítàwà bọ́ìn máa ń rọ̀nzìlá ọ́n. wàjì àlífù ádákì. wàjì àlífù ádákì lítàwà bọ́ìn máa ń rọ̀nzìlá ọ́n. jẹ́kẹ́ mi rẹ̀ rọ̀ fún tẹríba. ìdí àlífù ádákì. máa gbé ọ̀rọ̀ mi. lítàwà bọ́ìn máa ń rọ̀nzìlá ọ́n. àwọn action tó kọjá èjì ẹ gbé mi. wàjì àlífù ádákì. máa sáré tẹ́ẹ̀fù máa sáré sáyẹn mẹ́sẹ̀ sáwọn rẹ̀. bá ṣe dájú fún àádákì yìí. Ìtàbẹ̀ jẹ́ náà bẹ́ẹ̀ jẹ́ yẹn o, kọjá àmúra yẹ́yẹ́. Níta wà á dùn ìmáhùnfì láwọn. Kọ́lẹ̀ tẹ fùkẹ̀fùkẹ̀ sókè. Àtọ́mi wá ṣe. Tó bá lọ ń ṣàtìwọ̀n, wọ́n á fún ẹ ní ròrí tí ò dáa. Wẹ̀dì àlíì.

tìláwà kùránì má jò jámá the first thing tábọn ọdá mú kọ́kọ́ ń bèèrè lọ́wọ́ ẹgbà tí wọ́n pàdé ṣe ò ti há kùránì tán ọ̀nà rárá ah àwọn dẹ̀ tí ní lẹ́nu pàwọn olè fẹ́ ni tí ò bá ti há kùránì ah ayá rẹ̀ bọ́ ilẹ̀ ó bẹ́ síṣẹ́ nìyàn kẹ máa wòrán inú ilé tí wọ́n lé ẹ̀sìn ni àwọn ọmọ àbúmọ́rí àmúbá ìbọ́ ṣe kéré tó kùránì wà lórí àwọn ọmọ ẹrẹgbẹ́tẹ́ alhamdulillah alhamdulillah inú ilé ibi tọ́kàn wá balẹ̀ sí ni àwọn abẹ́ ọlọ́run wíwọ bẹ̀rẹ̀ kọlọmá jẹ kó jẹ́ sábà bí ìdábẹ̀rú amínà wíwọ bẹ̀ tí ẹ náà táwọn náà gbà ẹ sọ́dọ̀ kọlọmá jẹ jẹ́ sábà bí ìdáyé tí ẹ náà rú amínà kọlọm kó jẹ́ kíbẹ̀jọ tùyín lára kọlọm kó jẹ́ kó tùyín lára ohun táwọn wá tí wọ́n fi ẹran ṣe léyìí tí wọ́n ṣe náà ni pé àwọn fẹ́ pọ̀ lọ́mọ sí àwọn náà fẹ́ kún àlè kọlọ máa jẹ ládùn bẹ. pẹpẹ sáànà bí sọ́nà ni kòtò zẹ́ wọ́jú wàlúùdà wàlúùdà fa inni mukathiru bikum mali umma ma yawmal qiyama. alábìnrin ẹ fẹ́ àwọn obìnrin eléyìí tẹ fẹ́ náà tọ́ de máa ṣàbíyàmá mo fẹ́ fi pọ̀ ní jọ́jọ́ gbọ́dọ̀ àbíyàmá mo fẹ́ fi pọ̀ ní jọ òun àwọn náà ṣe rawọ́ lé tó bá pé wọ́n bá fẹ́ máa gbó lóṣó ni àyè rẹ̀ wà mọ́tò bẹ́ẹ̀ wà ibi tó lè gbé wọn lọ wà ṣùgbọ́n wípé jẹ́ ìyẹ́tọ́lọ́wọ́n bá fẹ́ àwọn bí ọlọ́run táwọn náà ṣe ọlọ́mọdé wọn rìgírẹ́dì bá wọn ṣe o ọlọ́run kó máa fi ẹ́ bú wọn kó máa fa àwọn náà bú ẹ kó mọ̀ wá fi ń bú ìyá wa tó fẹ́ gbẹ̀ lálejò nílé gbẹ̀yìn tẹ́ tóbi níbi iná lónìí inú léyìn ọlọ́njọ́ tún in lára o inú léyìn ọlọ́njọ́ tún in lára o ẹja máa láàmójú kúrò fúnra wa o ẹ̀fọ́ gé fa ọkọ yín o ẹ̀fẹ́ dáadáa bá wọn lò ó. láwùlá àtàgọ́ fúlò. àṣìyá ìlànà أطلابها وما دامت مودات ما طاب عيش وما دامت مودات تابا سمذكر فراوة وقعت يغو لولا تغافلوا كلمي دارجي لولا تغافلوا كيا في راوة كوكو يا في يغو لولا تغافلوا يا ولا يا في أكو عن أشياء نعرفها ما طاب عيش وما دامت ti máa wá dá tó ẹjá ṣàfikúrò fúnra wa àti gbogbo ẹ̀yin ìkàntẹ́wà bí lónìí kọlọ̀kúbà sán ilẹ̀ sán dáadáa o. amina. èmi náà mí sí for the first time ní òfin ṣe kàmí ìsábà máa olówó àwọn ẹ̀kún ẹgbẹ́ mi ládára wa mọ̀ ẹ má bínú torí tọ́lọ́run